أعوذ بالله من الشيطان الرجيم alhamdulillah adá ọ̀pẹ́ fún ọlọ́run ọba tọ́lá rẹ̀ já ọlọ́run ọba tí ọjọ́ ká bá rọ̀mùtọ́n ìdẹ̀kùtà pàdé mo rò pé gbogbo ọmọ láti gbìyànjú láti bá dáadáa tí àwọn tó ń ṣàlàyé fún wọ́n ní àwọn ìgbàwà ọ̀làlà àjà. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ́ bí ẹ̀rí nínú bọ̀kà ìgbé àwọn ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀. ó náà sì ní àrùjá rẹ̀ yà ní àwọn akẹ́rẹ́ àwọn olùkíra yàtọ̀ lọ́wọ́ nílò ìgbà àrùjá rẹ̀ yà lọ́wọ́ nínú ìjọba àti ìsinmi sẹ́wọ̀n. ṣùgbọ́n kí wá ti pé ìtumọ̀ rẹ̀ ní pé kò lè má jẹ. sára ìdílé káwọ̀ ìlú a ti ara tó bá ní ọdún jẹ́jẹ́ má jẹ́ yorùbá yóò jẹ ní ṣe é ní ọlọ́run kò dá sí ara àìsàn mọ́ nínú ọ̀rọ̀ àti ojú dáadáa bí àwọn ìṣiṣẹ́ yìí sí ẹ̀yìn àti tọ́lọ̀ bá wá sí ìṣẹ̀lẹ̀ òwú ẹ̀ ẹ̀ṣẹ́ ló dá lọ́kọ̀ ní ọjọ́ kan tó bàjẹ́. aláàbò sọ pé wà látọ̀ ìlú ẹ̀mú bàjẹ́ àárín ọlọ́run ìyá wa ṣe wáyé. náà ọlọ́run bá ń ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àyùbáyé àti màdínú jẹ́rẹ̀ẹ́. Onye ní àwọn na náà ààyè owó náà wọ́n lẹ́tọ̀ sí ó ní na àrùsọ́ọ̀rù náà wọ́n lẹ́tọ̀ sí ló mọ̀ sọ yiri onye àmọ̀ràn ààyè owó náà fún wa bá a ti ọ wá ka ìròyìn awara ará na náà fún wa na ụwa wọ́n ní ní ìmá ìrìn alákọ̀ọ́kọ́ yìí máa ń bẹ̀rẹ̀ nípa bẹ̀rẹ̀ nínú ìrìn ẹ̀kọ́ náà ọ̀rọ̀ ìdílé àwọn àlejò ìdílé àwọn tí wọ́n bá ṣe ìjẹ́ra wá pẹ̀lú àwọn ọmọ ẹ̀ma wà láyà nínú àti ìrìn. يصبرون على nínú ọ̀rọ̀ yìí wọ́n ní wípé àwọn ìṣe ń gbà ní ìṣe ń tẹ̀lé rẹ̀. bọ́lá wọn bọ́ pàtó la rẹ̀ sábà ti ń tẹ̀lé ọgbẹ́ nìkan wọ́n á rí oṣù kí wọ́n náà bá wọn náà wọ́n á lè ọlọ́run wá ní wáyé fún irú àdá àwọn obìnrin wà láwùjá náà nìyí. wàá bí hájà káàtà àmà tó bá mú yẹnyẹ débi ń pa àná bí wọ́n á ya màá yá wọ́n á rò ya lójú ya màá yá àwọn lọ síbi tí aláàlọ́ ọ̀yẹ̀ká tó kàn kí kan sí òun tí àtọ́ àwa olùgbẹ̀bí àti àwọn àǹfààní mi nínú àkọọ́lẹ̀ sí tí wọ́n sọ. wọ́n ní wàhálà ìkọ́ kí èèyàn bá ọ̀rọ̀ kí èèyàn ọlọ́ ìyàlá dé ipò tọ́lọ̀ ọba sọ ń àlá mìíràn ìlànà ààlà ìṣáàlì nàìjíríà wà pàpà wọn. eléyìí ga jù ipò àwọn tọ́lọ̀ ọ̀pá ròyìn nínú omi máa lọ àná tààtúnyọ. ìgbàdàn náà bá ń ta àwọn àbúrò àwọn ènìyàn tó ní wọ́n wà nínú náà gbàtọ́nà wa ń ka àwọn wọ́ọ̀lì ìmọ̀ àwọn wọ́n ní ẹgbẹ́ wáyé bẹ́ẹ̀ wọ́n náà sọ áàmà òbíjà. gbàgbọ́ lọ́wọ́ bá tó ń ka àwọn ìwà dáadáa níbò míì tó ní láì sàlẹ̀ lọ́wọ́ à ń tó wà nínú ojú ọ̀nà nígbà tó ń ka lọ́wọ́ ní ohun ọ̀rá tó ń lé ọmọ ká mọ́nà lórí láti ọdún olúwa ájà lè máa lá ẹ̀ẹ́dì wípé méjèèjì yẹn ọlọ́run pe àlìfá sí ara bí wò síbẹ̀ náà yẹ àlìfá máa ṣọ́bì máa lò wá pẹ̀lú ìfẹ́ ìtẹ̀yàn náà mo rò fara yẹn lè yẹ ó ní àwọn àbọ̀rọ̀ wáyé pé ẹ̀mú máa tọ́ àmà wọ́n máa fún aláìsí lóúnjẹ aláàbò ìdí. táwọn náà ti dàrú lọ. wà á dání máa ní fún èèyàn lọ́wọ́ ìrìnà dúkìá rẹ̀ fẹ́lòmí fọ́lá ìrìnì àlá ọ̀gbìn ìgbòmọ̀gbà. àwọn àbá wa ní màkọ́ ọ̀rọ̀ àwọn tó làwọn méjèèjì yẹn ipò gíga ṣùgbọ́n ipò kẹ́tún wá wà tó ga ju méjèèjì lọ. Okay. kẹ́ni pọ̀ náà ó ọ̀hún ọlọ́run ni wọ́n ń sọ̀rọ̀ tí ìjẹ́bí tí wọ́n fi ń nígbà wọn ṣùgbọ́n ara ọ̀rọ̀ nínú ọ̀sọ̀ nípa wọn. wà ní àwọn tá a sọ tẹ́lẹ̀ yẹn wọ́n ná wọ́n jẹ ó sẹ́kù wọ́n pẹ̀lú ẹ̀yẹ. àwọn eléyìí tí wọ́n kò yẹ torí bọ̀ wọ́n ní bẹ́ẹ̀. òṣùgbọ́n àwọn eléyìí kì í ṣe pé wọ́n ná ó ṣẹ̀kù kì í ṣe pé wọ́n jẹ ó ṣẹ̀kù àwọn gángan bùkátà sí nǹkan yẹn kì í ṣe pé wọ́n pàdé ìfẹ́ rẹ̀ ìfẹ́ kọ́ wọ́n bùkátà síbẹ̀síbẹ̀ wọ́n yọ̀ǹda rẹ̀ fọmọ ìyá wọn ipò yóò ga lọ. ìgbó ń jẹ lórí ìgbẹ́fọ́ pamọ́ ìgbàgbọ́n ní òwò ní olùdúrà kan lọ. Ìlú ilẹ̀ ní ìjẹ́ tó ẹ̀sìn máa ń tó ilé ìgbàgbọ́n. Kò sí ìrètí rẹ̀ yí pé ọ̀pọ̀ tó lè lẹ́lẹ̀ náà nínú òun ní ohun ọ̀gbọ́n tó ti pé ó kú ọ̀dọ̀ lọ. Gbẹ̀gbẹ́ pọ̀pọ̀ tó sọ wà láwọn. Ní ọ̀rọ̀ lọ́nà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀. ẹ wá ń wá ìyàwó ìṣúra ní ẹ wá ń gbàǹtọ́ ẹ̀mí ọ̀dà ọ̀dà wọlé èrè rẹ̀ àwa ní ìgbà owó yóò yọ lọ́rọ̀ yóò ń bọ̀lọ̀ fún owó ọ̀dà lórí pé owó ọ̀dà lè máa pọ̀ àwọn ìgbà ọ̀dà jẹ́ òdìdí fọ́ọ̀dù òdìdí òdìdí wa ń pè é kó máa pọ̀ síbà.

mọ mọ àyàn ní ṣe àárẹ gbogbo ẹbí mi dà náà ti dà nígbà wà lọ sí ní àfọ olómi náà ti gbogbo ẹ náà lẹni ní sọ ẹ oníṣẹ bá ti bá àwọn ọmọdé ní ara mi ọyà ìgbọ̀tọ̀ mẹ bá ti bá àwọn ọmọdé ní ara mi ọyà Islam lọ́dọ̀ mi máa jó ẹni tó bẹ́ sínú omi láìpẹ́ yìí lẹ́kọ̀ọ́ sílàgùn ọmọkùnrin kan báyìí kò dàgbà púpọ̀ báyìí ọmọkùnrin tó gbọ́dọ̀ yí pé àwọn ẹ̀rí náà ń ta rẹ̀ bí ìṣèjì bí òun rẹ̀ tó wà lórí ọjọ́ ìdòwò ó rẹ̀ bọ́ọ̀mù sí ayé wa fún wọn gbọ́dọ̀ ń kọ́ ẹ̀ lọ́la. ìdígbàjọ́ nínú kádà àtẹ̀sí pípẹ́ lára sí wa ní ọjọ́ kádà ó ti gbẹ́ lórí ìdílé kò ní ìdíbàjọ́ nínú ìdílé rẹ̀ ìwọ náà ṣe dáadáa mímọ́ ti ní ma owó wà ní bàbá rẹ̀ owó ń bẹ láti jẹ owó ọ̀dà mẹ́rin rẹ̀ wàyọ̀ ìṣòro náà láàárọ̀. ولا نبئ ariwo jọ ariwo jọ ariwo rọ káàdà àdó kàrà dédé o owó lọ́yọ̀ káyà ọyọ̀ lọ́wọ́ sọ́ra wọ́n lọ wà láti owó nípa bàbá ń pa ọyọ̀ lọ́wọ́ sọ́ra kà àbùkọ́ ra ọ̀rọ̀ láti òkè tó wà ọ̀pọ̀lọpọ̀ ń yàtọ̀ àtọ̀ ní ìdí àwọn àgbẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ìdí hàn olùgbà méjì ẹ tẹ̀lé lọ láàyè láàyè lọ olùgbà tó kò ní bọ́yá tó tó ọ̀yà olùgbà tó ní. Àwọn ọmọdé wà ní àbíkà yóò tó ní ìlú àwọn ọmọdé àgbà ní ìlú kó o tó bẹ̀rẹ̀ ọ̀gbìn ààrẹ rí nǹkan Àgbọ̀gbọ̀ Ó sọ ní tó bá fẹ́ kà yóò ẹ̀yẹ̀ pé bí àdìmá. Ojú ọ̀nà ìgbẹ́ ló ti lára. Àgbọ̀gbọ̀ bí àdìmá ti pọ̀ pọ̀ ẹ̀ Ìwọ̀ rẹ̀ yóò yẹ ọwọ́ ọdún tó mú ìlú àlọ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ lọ́wọ́. Ọlọ́run ti yá adé fún wa ṣe ìṣújú àbá tó ju àwọn tàbí ìgbẹ́ wàlá ìjọ rẹ̀ yé ní ìlú ìlànà. Kí wọ́n gbé àti ìjọ náà kó àdúgbò àánú tí wọ́n ní lọ́kàn níbi àjọ máa parẹ́ níbi kan níbi àjọ wa kí ẹ pa àdúgbò àti èyí ní ìta àwọn tí wọ́n ní ní wọ́n pọ̀ tí a ń tẹ ipò ìdílé àwọn àwọn àwọn bá àwọn kò sí pé wọ́n wá kò wọ́n wá owó ní báwọn kò máa wá nìyà wọn ẹ̀ lé yó ẹni tí wọ́n mẹ́sẹ̀ yó ẹni tí wọ́n yé yó wàyọ̀ ṣe ló ń àwọn ọmọ ibi ọ̀wá pa wá bùkátà wa ọ̀wá fún wa lọ́rùn àgbà ìlú wa ń fa àgbàdo wọn à ní ìwọ ìpín ìgbà ìlúwa àjọyẹ wọn à ní ìmọ̀ àwọn òye pé bùkátà tẹ̀lé lẹ́yìn ìgbà náà àlùmọ́ ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ ìyá àbíyí màá dá àwọn ìyá àbíyí ìyá ọ̀rọ̀ ìyá àbíyí níbi kí ni màá níbi ìyá ọ̀rọ̀ ẹgbẹ́ ká ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àníbi àwọn ọ̀rẹ́ ní ní àwọn ọlọ́dọ̀ ń lò ní sábàbí àti ọ̀gá àdúgbò ẹ̀ yára ẹlẹ́mìn ní wọn àárín àbọ́lọ́jà kò ní bí bá a fún ìgbà tó bá ti àdó àfún ìgbà ọlọ́run fún ìgbà. àwọn tọrọ wọn wá lò ní sábàbí láti kí ọ àwọn lọ́wọ́ àwọ̀ yìí pé bá wá ní ìmọ̀ olóró yóò wá di ọjọ́ tí a yẹ dàgbà ẹni wà ní bàbá. lábùmọ̀ ìtura lábùmọ̀ ìtura ló dáa fún bá yọ̀bá ìdílé lánàá wá fọ lábùmọ̀ ní ọba lábùmọ̀ ìbá ọ̀ọ́dún ẹ̀jẹ̀ àwọn ẹgbẹ́ ìgbẹ́ ìwọ̀n o lábùmọ̀ tí ó mú pé tí ó dúró.

ìlú bá gbọ́n mi kò jẹ́ kù. ìgbà sí ìlú ìlú bẹ̀rẹ̀ pé ẹlòmíì ní wọ́n tọ́jú ní nǹkan ẹni ní nǹkan wà ìdí òbí á mọ̀ ọ́nà ìgbé àánú ìwà pẹ̀lú àwọn àwọn àwọn. ìrìnàwó ajọ́ mi yé ìwọ̀ táwọn àgbàdo ń dàgbọ́ wà lọ́nà àwọn látàrí àwọn ìyá àwọn báwọn ti mú àwọn òògùn bẹ́ẹ̀. bàbá tí wọ́n ń pariwo súnà tá à ń pariwo sàlàríyà ẹ̀ẹ́dẹ̀ bí ẹ̀rọ àwọn ọ̀dọ́ kò sí o. àdìọ́ làánú ara àwọn oúnjẹ ńlá tọ́lọ́wọ́n bá fi iṣẹ́ rán òun ni àánú ọ̀la láti mú ìgbà náà lè rẹ̀ ọ̀tọ̀ tó ló bá yóò rẹ̀ para rẹ̀. báàmì bí ọba dé wá ní yàtúyàtú yóò dàgbà. ìyọ̀dẹ̀ tí ń ṣe dáadáa sáà nínú ìṣòro àlewà ìṣòro àyàtúkọ́ wá dáadáa tó nìkan ẹ̀rọ àfẹnẹ́jẹ́ amẹ́lẹ̀ yìí náà lórí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ yìí ti ká ilé ẹ̀rọ àwọn tó gbẹ̀jọ́ ní kálukú ní ìbàjẹ́ rẹ̀. Atra ìdí ẹ̀ nínú ọ̀rọ̀dọ́ àwọn ọmọ ayá wa bọ̀ fún ọdọ́lọ́ ọba jẹ́ wọ́n lè gbé àwọn ọmọ ayá àbúrò káàkà fún wọn fi ìlàyé rẹ̀. Láàdá orí ǹjẹ́ wàá di ilé ìbò àmì kò àbí ọ̀gbọ́n nìkan ní ihe ihe èdè lẹ́sẹ̀ mọ́sálásí ní wọ́n ti dákun jẹ fáwọn èdè sọ̀rọ̀ mẹ́wàá. tí òun ló ń gba àgbọ̀ ó dùn àwọn oúnjẹ wà. èmi lè dé òwò. ara. sàábé àwọn ará Màdínà àrẹ̀hànsọ́ àwọn olórí ilé wà yóò ti rú ara àwọn mùsùlùmí wọ́n á jẹ̀ tó máa gba ẹlòmíì láàyè lérí ẹ̀yìn wà láwùjọ ṣe rí pé bùkátà tí wọn náà ń fi wọn lápẹ kí lọ́lọ́run ọba ti gbé rí ilé rẹ̀ ṣe àìsàn kan ń ọlọ́run ọba rẹ̀ ọba wá gbé wá nígbà tó sọ Ẹ̀rí àìsàn òní pa wàpá. Nínú wàpá lápàlá, tọ́lọ̀ ọmọbọ̀ wá fẹ́ táà nábi wọ́nú ẹ̀gbẹ́ ìdánilọ́rọ̀ àlọ́ òun ni àdìgbò àwọn. Nínú rẹ̀ ní àṣẹ́kù kéèyàn nínú kó tó kò lè wọ́n pọ̀ àti tí ọ̀gá yìí ní gẹ́gẹ́ ní wọ́n bá ẹlẹ́nu tó kọ̀ọ̀rọ̀ olùkókòrò ní ẹ̀yẹ ẹ̀rọ olùkókòrò ní ẹ̀yẹ ẹ̀rọ gbogbo olùkókòrò ọ̀rọ̀. àìsàn ní méjèèjì kéèyàn jẹ́ àrùn àìsàn kéèyàn jẹ́ olójú kòkòrò lẹ́yìn náà. àìsàn ni tí méjèèjì bá wá papọ̀ ìyẹn ńlá tó tún wá dúró kókò ìgbà yẹn ní ṣàfihàn ṣàfihàn ìgbà wọn kò tún bẹ ní ibi sófò ìgbèrè òun tí ìyẹn ńlá tó tún fẹ́ fi ṣe ilẹ̀ kókó fẹ́ làwọn ọ̀rọ̀ mi. ọkọ̀ kanínú méjì ìwà jàǹdà fún mi ìrọ̀lẹ́ gbọ́n mi kéèyàn gbé àwọn ẹ̀sìn ọ̀fẹ́ kéèyàn jẹ́ olóṣù ẹ̀sìn ọ̀fẹ́ nǹkan méjì kẹ́sìn ọ̀fẹ́ ọwọ́ àpapọ̀ ọba àdìsọ́ ọlọ́run ti mú àkọsílẹ̀ rọ́bì àmúkòsọ̀rọ̀ tí ìbá tẹ̀lé ọlọ́run bá fà á ní pẹ̀lẹ́ sí sóòfù wà lára ẹ̀mí kálọ̀. Tẹ̀wé ní àdúrà ẹ̀kọ́, ilá ti máa pàtàkì bí ọlọ́run bí ọ̀rọ̀ yìí kí ẹ̀jẹ̀ àyàtà ń karí sí wáyé kókó ewu òòrùn náà. sílẹ̀ nìyẹn ìlòdì ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wa ẹni tí ọ̀rọ̀ ọ̀rọ̀ fún kó tẹ̀ kí ara rẹ̀ anábà mọ̀ anábì ní ìyá àtọ̀wọ̀ ọ̀rọ̀ ẹ̀ṣọ́ra ní ìyá àbòsí wọn mọ̀ ṣàkóso rẹ̀ fàyínà lóyún náà lòlù máa ń gbé ọ̀rọ̀ ìyá torí ni wọ́n bá jẹ́ aláròsí láyé inú òkùnkùn ọ̀rọ̀ ìyá والنعم أنا دوالي وقتك الصبح الرمية بدي أعمل الصلاة الرمية بدي أعمل صعيد أعمل أنا صلى الله عليه وسلم قل فإن الصبح أهلك من كان قبلك يريد أن أقدم بين أعمال سوى دوني sóṣù lọ́dọ̀ ọdún kó pa náà ká ló ń kókò láti ìdá ló kó pa náà báyìí àmàlà fún àrùn sábà fún ìmá àrùn ó kì í wọn tí wọn ti pa ipò ní ipò yìí tí mo bá délé owó ni èmi lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ dé pọ̀ ìgbẹ́kẹ̀ lómi ọ̀sẹ̀ pẹ̀lú kò mẹ́lẹ̀ nù. Òbí ẹni bá wá fẹ́ ìpàdà. Wọ́n ń ṣeré àgbọn àwọn aṣọ bẹ́ẹ̀. Àwọn ìlú bẹ́ẹ̀ ní ìgbà tó yá oníkà olóko bẹ́ẹ̀ sì láàmú. Irú àkóbá tó ti fáwọn ní ìlú bẹ́ẹ̀ nù. Àwọn gbogbo tó dé ìwọ̀ tọ́lọ̀ wọn bá tẹ̀lé ìwọ̀ ọ̀nà padà sọ́dẹ̀ ọ̀ nítorí tí wọ́n sùn kòkòrò ayé. ẹni ọba lójú kòkòrò àwọn ọmọ kan bẹ̀rẹ̀ ọmọ kan ní bàbá ọmọ ìsàlá ìjẹta nàìjíríà ojú ìwòrán. tẹ́lá ti rí wọn pé ní sọ fún yàn pé ìlú ọmọ báyìí wọn náà ti mọ̀ ọba ti rí yìí wọn dáadáa lónìí o sì rí mẹ́jọ ní ìlú. lábẹ́ pé wọ́n ń wáyé kò sí àfihàn wọlé dá wọ́n ń lu ẹ̀mí ẹ̀jẹ̀ lọ pé torí bí náà ti rí kókó owó ọmọ ní mélòó ni nàá ní sọ̀kalẹ̀ ẹ̀jẹ̀ tó kà mí lọ́rọ̀ àná. عليه وآله وسلم اتقوا الظلم من الله فإن الظلم ظلمات يوم القيامة وإنها مسلوقة في المدرسة واتقوا الوحش عملت في الشرع من الصلاة Ìjọba sọ̀rọ̀ ti di sọ́sọ̀ fún ìlọ ààrẹ ìlú. Síbẹ̀ náà ẹjọ́ kọ̀ọ̀, wọ́n bá ní ìrìn àìkọ́ méjì kọ́ méjì pẹ̀lú ìjọba. torí ọ̀rọ̀ sọ fún sọ̀rọ̀ àwọn ìlú nǹkan mẹ́rin ọ̀rọ̀ bí òṣè kọ́ máa jáde lẹ́nu yìí ti máa tó ti máa lórí ìlú máa lọ. anájọ́ ọlọ́rọ̀ ó ní pẹ̀lú ọlọ́ aláìlú àlùmọ́sá wọlé pẹ̀fà torí pé ọlọ́run kò pé náà kọ̀ lọ́kọ̀dàkọ̀ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tó ti jáde lẹ́nu ọ̀rọ̀ ẹlòmíì ìyá ọ̀nà gba ìṣòro náà fẹ́ pọ̀ sí ara rẹ̀ kí níbà lọ́la jù kí níbà máa ń bí lọ kápá oṣù kí ẹ̀ máa ká ló lápá àìsàn oṣù. anáńtọ́lá lọ nígbà tí ìyá kan sọ ẹ̀wà sọ́ra lórí gbogbo àbá mi ẹ̀sọ́ ló fẹ́ sọ́ra fún mi. báyìí náà wọ àfihàn ìjà náà ń gbára. tọ́lá àwọn tí wọ́n ti wá ní ọkọ̀ pàápàá.

ọ pa wọn láti ẹ̀kọ́ ìmọ̀ wa bí wọ́n ti yẹ ìmọ̀ wa. torí gbogbo wọn bá kọ́ ìyẹn máa ń lọ́la nàbí sí ọ̀la ẹ̀ dáhùn wà á mọ̀ lọ bí wọ́n fi á ti pàpọ̀ bọ̀ ojú kọ̀ọ̀kọ̀ wà bá mi wọ́n ti fi kó wọn jákun ẹ̀mí wọn wọ́n sì dá wọn. ọmọ akọ́jú bá ti dàpọ̀ wọlé àti ìgbẹ́ ọmọ àbámi ní abọ́bà. Dà. àwọn ẹ̀jẹ̀ dájú mọ́lá kan ní ọgọ́ta ní ọgọ́ta. ok ọkọ̀ màkà john john ṣe kí ni ọkọ̀ màkà. ó yà ń ta ọ̀nà ilé ọmọ ọ̀yà ta ta. ìwà rẹ̀ ti lẹ́pàá ẹ̀mọ́ ti lẹ́pàá ṣe yí ẹ̀kọ́ wá sí. anábà Muhammad sọ́rọ̀ lọ́wọ́ máa lórí wa jù ìmọ̀ gbọ́ ìyàtọ̀ yìí kátó wà bu ayàtọ̀ ó ní láyé ṣùgbọ́n غبار في سبيل الله ودخان جهنم في دوء عدل ó ní àwọn kan ní nìkan lọ́wọ́ yẹn bá rẹ̀ kéèyàn ò ga kó sójú ọ̀rọ̀ náà kí irúkú ojú ogun kó kù sí nínú kó máa gbà bẹ̀rẹ̀ ọ̀nà ọ̀pọ̀ rẹ̀ tó tún wá jẹ́ pé yóò wá lọ́jọ́ àṣìyá àmọ́ èyí ní iná jàánù ló tún wá wọ inú rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ayé tájọ́ ta fún mi ẹni ọjà sójú ọ̀nà ọlọ́run jẹ́ pé irú mi àwọn ẹni tí ń kakú tó parọ́ máa tó wọ́n ní lọ́jọ́ àti àwọn kọ́nà wa ti ti ní màkéèkì tó wà nínú ìgbà yìí ibi tí eruku ojú ogun ẹ̀sìn gbà wá. Sọ àjọ mi, ànágbà Mùhàmmù sọ, ó ní wàlá yẹ sẹ́nu, àṣọṣọ wẹ́lì ìmáàánú ìkọ́lé àwọn ìgbà. Wàlá ní nàkàbáwà ó já wàlá. Sáà dàgbà àwọn tí máa ń ní kọ́lé sí lára tó ti ṣojú sí wọn lára bí ó ti ń gbé wọn ní máa ń ọlọ́run àti àwọn kàwá tó ń jẹ. tó fi wá débi wàyó òfin owó nàá là Àti ṣoṣù ojú àwọn méjèèjì ní papọ̀ ní ọkàn ìgbàdo lọ. kéèyàn fẹ́ ara ẹ̀lẹ́rù lọ kó wa fi rí pé ìgbàgbọ́ kó tó wá ní àwọn tó lójú kòkòrò méjèèjì ẹlẹ́yìn ọmọ tó ti aláàmú lójú kòkòrò lọ́dọ̀ ní ìrọ̀pá ajọ́ mi lọ́lọ́run sọ kọ̀ ẹni torí àánú ìdílé kò níbi ojú kúkú àwọn ìdí ẹ̀ táwọn ọ̀gá. ọlọ́run ní àwọn ènìyàn gan ni wọ́n jèrè tó bá rí bẹ́ẹ̀ ajá yìí pé èrè làwọn ará àmàdúrí náà jẹ́ torí pé ọlọ́run bá nà wọ́n kò ní ìjà rẹ̀. ìrọ̀lọ́pàá ajọ́ mi yẹ ọ̀dà àwọn aráàlú gbèdé nínú ọ̀nà mẹ́ta tààrà rẹ̀ sọ̀rọ̀. adúlọ̀ àwọn ọ̀hánì ẹ̀ ń àti àwọn àǹsọ́ àwọn àtúnwá ń bẹ táwọn ẹni mùháàjì káyẹ̀dì àǹsọ́ àtúwà náà ọlọ́run ọba ọba tó mọ òbí ń ṣe tó lè fi òbí yẹn dáadáa ó pín ìtàn fún wọn ó pín ìtàn fún ó pín ìtàn fún mi yẹn ọ̀wá ní kankan yìí ìsìlámù wà ní ìgbà náà bá tó ń tí àwọn tí tó ń bọ̀ lẹ́yìn náà lẹ́tọ̀ sí bá ìwà ní ọ̀lẹ́tọ̀ ọlọ́run wà ní ìlú ọ̀rọ̀ ní ìlú wa ní ìlú ọdún wa ń là ní ìrìn àjá. Àwọn ìlú bá yìí ló ń yàtọ̀ lọ́wọ́ bàbá pín lọ́dọ̀ wa láti fi ti wá kó níbi àwọn àmì tọ́lá àwọn àmì tọ́lá yà pààkì àtàlà. والذين جاءوا من ní àwọn tí wọ́n tán yẹ kò sí fáyé kẹ́ ìjẹ́ bá dà ìjẹ́ ìgbà àwọn ọ̀rọ̀ fún làwọn tí wọ́n wá من بعدهم غير مهاجرون tọ́dún máa ti tẹ́ àwọn mùsùlùmí ní tó ń bọ̀ lẹ́yìn àwọn náà ti kí ni àwọn ẹni bòlì tí ò bá rí èyí tó ń yí ìgbà bá a lè ní gbogbo ẹjọ́ bá fẹ́ ṣerú oríire táwọn àjò tó bẹ́ẹ̀ ṣerú oríire táwọn àǹsọ́ọ̀bù ṣe àwọn ọlọ́mọ fẹ́ rọ̀ yìí. يقولون ربنا يخرجون ọlọ́ni wọ́n máa sọ wípé ọba àná ilé ọlọ́run ọba يغفر لنا كبرين وا أمضي عليه دواري قواتي ẹni tí yóò bá máa yẹ kó máa tọrọ àforí lọ́dọ̀ ọ̀rọ̀ ẹni ó gbà pẹ́. àwọn èèyàn àwọn tí wọ́n ní amú sọ̀rọ̀ lọ́rọ̀ ní apá àti màjúlá fàlà àyàfọ́ àti màjúlá ọ̀rọ̀ ìlú ìlú ìlú ọlọ́run jẹ́ ní àwọn àkàn ti balẹ̀ sọ́lọ́run sáájú ẹ̀yìn wọn balẹ̀ ní pé ah! ọlọ́run ò lè ta. ọlọ́run sọlá yà mú wọn lọ sọ ní ilẹ̀ ọ̀hún ọ̀hún ẹni kí ló pé ọkùnrin ti balẹ̀ sọ́lọ́run náà ní kò sí ìgbẹ̀fẹ̀ tí ó sì máa fọ́ àtẹ̀jọba sọ̀tọ̀ ìlú táwọn ọmọ ìlú dàgbà wọn là ń tó wá sọ́lá. àní àwọn tí ó mú kókó mi bẹ̀rẹ̀ ní ilé wà tí bá wọn yàtọ̀ náà ṣe jù àwọn èèyàn máa fi ẹ̀rẹ̀ mọ́mọ́ ní ìlú mi làwọn lọ́wọ́ bá dára náà wọn yóò mú bàrọ̀ kà wọn lọ. ìdájì ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ojú àwọn ọmọ ọlọ́dún ìjọba máa ń lò ṣùgbọ́n máa ń tẹ̀sán bá wọn lọ́wọ́. ọmọ ìlú ọba ń bẹ́ẹ̀ ń jù lọ́wọ́ bọ̀ Bàbá wa yóò gbé láì pèrè ìlànà mi ká bí ìyá àwọn ọdẹ. Ọ̀lẹ́ káàmù ní tọ́kọ́ náà. Káàmù ní tọ́kọ́ náà. Mo rí kìíní kan lọ. Káàmù kan ti rẹ̀. Bí wọ́n máa ń tirẹ̀ láti kọ́ nínú ìyá wọn. Tẹ́ ẹ bá rí èrò, ó ti wá wọ̀ ti wá wọ̀ wáyé lọ ní wàá kọ̀ ní wọn ti báyìí wá pa àwọn ilé ìjọba wọn gbàgbà ní ìjà wọn ìjà náà tí wọn ti báyìí nígbà táwọn ti gbé wọn káyọ̀ káyọ̀ àwọn tí wọn kẹ́ni wọn jẹ. nítorí táwọn ìlú jẹ náà fi àtúntò wọn sọ wọn fi owó wọn sọ wọn tún gbọ́dọ̀ lẹ́yìn níbi. ṣé káàkiri ọdún yìí ní àárò kọ́ni àárò kọ́ni yìí wà o. خذ بالي انا الحمد لله نهار القديم لأن القديم نهار القديم كنت واحد كل الأكل على الله ما تجي yàtọ̀ sálájú ní bàbá àti òkè ìṣẹ̀lẹ̀ ọ̀gá ìṣẹ̀lẹ̀ ọmọ àbáṣẹ̀ lọ́mọ. orí ẹni tó máa ń wọ sí ìdílé ìdílé lọ́dọ̀ yóò sì máa lọ́lọ́ pọ̀. àwa tá a tọ́ bá ara rẹ̀ náà bẹ ní òye kú rẹ̀ nígbà nígbà àkókò ọlọ́rọ̀ àtúntà rẹ̀. ìyẹn wàá mi ò ní mọ́ dàgbà tó yẹ kí ní ọmọ àbúrò sí ọ̀pọ̀ tó sí ọ̀bẹ̀ ní ìgbà yìí. àyàpò àwọn ìgbèlú ni wọ́n wáyé. yàrá mi tó ra wa nípa ọ̀sán ìyá ní ọ̀pọ̀ ara ó lè wọlé mọ́tò àtàrà fún ìdáyà ìgbà àtàrà fún àlẹ́ ìṣe wa mọ́tò wọn lè mọ́tò ìṣe táàrù nígbà tẹ́ wọ́n ti ti lọ bọ̀ ẹnìkan wá ní pé ààrẹ ramadan ọ̀rọ̀ ti mọ̀ ìran ń kọ́ àkọ́láwọ̀ gbọ́dọ̀ sí ìjẹ̀kan nínú ìmọ̀lọ́gbọ̀dọ̀ sí ara òkè òun wọ́n bá yàrá yóò bá yàrá wá ní ìlú tó náà ló lóbi wọ́n ló lóbi tó lọ. Sẹ́wọ̀n àwọn ọmọ náà ń gbà lẹ́sẹ̀ sí àwọn ọmọ ìlú wa. Wọ́n lọ àgbà yàrá. Àjọba àwọn ìjẹ bá ń jẹ bá rúbẹ̀ náà. Àwọn òbí kan ní ìlú wa rẹ̀. Jáde bóyá tó dé ìlú lọ rí ìlú islam àbí ìgbésẹ̀ ní ìlú ẹ̀dọ́ mi ìlú islam kùrán lọ́nà ìgbàlódé sáà rọ̀ lọ́nà ìgbàlódé sáàrùn ọ̀mọ̀dọ́ ti gbogbo ayé inú rẹ̀ pàpàpáyé kò fẹ́ sọ pé ká gbà wẹ̀ o ó ní ẹ̀dá ẹ̀ nínú oṣù ọ̀mọ̀dọ́ gbogbo wa làwọn àgbà tó sọ̀rọ̀ ọ̀mọ̀dọ́ ọ̀dún bẹ́ẹ̀ òun ó bẹ̀rẹ̀ láti dàbà. àwọn onídùú àlàyé ètò ìdáàbò torí pé ní ìsìnkánná ìlú ilé ayé ká ìparí kìjọ wà pẹ̀lú ìdájọ́ kìjọ tó kìjọ ń dàgbé táyì náà ní oṣù ìwé ayé ó dà yẹ kí ìgbẹ́ ìfẹ́ wà ní ìdàgbà yìí. Kí ni yóò wù ní àwọn àkọọ́lẹ̀ ìpamọ́? Ṣé bá ti wá ti ní ẹ̀jẹ̀ àwọn ọmọdé mọ̀ ní ọmọdé? Àmọ́ àmọ́ ìdílé ọ̀rẹ́ ta ọ̀rẹ́ yàrá nígbà ń sọ̀rọ̀ olúgbà àwọn aláàánú àánú sí àánú sí àwọn èèyàn máa rí ẹran ní mímú àwọn èèyàn wọ́n jẹ ẹran ní o àmọ́ sí jẹmùjẹmù àmọ́ sí tó bí bọ́ ẹni bá fi máa wọ́n ti sàrẹ̀ ẹni mẹ́rin ọdún ìlànà àmọ́ sí ẹgbẹ́ wọn lọ́jọ́ rẹ̀ ọba àdúgbò ọba àdúgbò ní ọgọ́ wọn orí ẹ̀sílẹ̀ àbúrò yìí fún wáyé ẹ̀ bọ̀sọ̀ ọ̀sọ̀ lùdù orí àbúrò yìí fún wáyé ẹ̀ ṣé àyà mi ṣé ẹ̀sìn ẹ̀ta bá sọ wípé àbúrò yìí fún wáyé ẹ̀ ṣe lè ṣe ìbájá fún ìwé ìwé ṣé kùrọ̀ àbí àbí àbí. kò tó wà lọ lọ yóò tó wà ní òkú ìyá ti lọ yìí nígbà wọn ẹ bá lọ yìí nígbà wọn lọ wọn lọ yìí kò dá yìí yẹ wọn kàn já rẹ lẹ́nu wọn gbé ìgbà ìgbà wọn. nǹkan bẹ o kó ọmọ ibi tó tẹ̀lé sí sọ́mọ́ fún ìrẹ́ fàájì wàlá sí nàdá òun bá ìyẹ̀kú. àjọ tó lẹ́yìn rẹ̀ ní àwọn ẹgbẹ́ bíi ìgbàgbé rẹ̀ lọ́wọ́ yẹn ló di ìgbà ọba àlùkò ìjọ pẹ̀lú ọjọ́ ìgbà lórí ìgbà bíi ìgbà àwọn ẹgbẹ́ ìjà lọ́nà òun lọ òmùra lórí ìwà lẹ́yìn àwọn ìjọba ń dọ́gbẹ́ lórí ìgbà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀jọ lọ́wọ́ àkóńgbé ìfọwọ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀jọ lọ́wọ́ nígbà tó ń gbé ojú wà tó bá yẹ ẹjọ́ ní kò gbà ní ìlú ọgbọgbọ àbí ọgbà là là nígbà àfúnwó náà àfúnwó náà dárí bẹ́ẹ̀ èyí ìjáde ẹ̀ wáyé ó ti rún un náà rà á. Àwọn ọ̀dàgbà ló dúró rà rẹ̀ ẹni olùyẹ jẹ tòwọ́rọ́. wàmá yóò kọ̀tọ́ àlàmúlẹ̀ والذين جاءوا من بعدهم يقولون ربنا وما لقيه لهم بعد